ẹ kú dédé àsìkò yìí akẹ́kọ̀ọ́ àti gbogbo ará ilé ṣé dáadáa ni mo bá yín orúkọ mi ni ọ̀rẹ́ náà Táíwò Tósìn olùkọ́ èdè Yorùbá yín lónìí Àkọlé ìdánilẹ́kọ̀ọ́ òní "Àpólà nínú gbólóhùn èdè Yorùbá". Èròńgbà olùkọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí, akẹ́kọ̀ọ́ ní láti lè: 1. Kí oríkì àpólà kí ó sì ṣe àlàyé kíkún lórí oríkì àpólà. 2. Dárúkọ àti ṣàlàyé ṣókí lórí ọ̀nà mẹ́ta tó gbòòrò tí àpólà inú gbólóhùn èdè Yorùbá pín sí. 3. Tọ́ka àti dárúkọ àwọn àpólà inú oríṣiríṣi gbólóhùn tí a ṣe àkójọpọ̀ wọn. Kí ni àpólà? Àpólà ni ẹyẹ ọ̀rọ̀ tàbí àkójọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń ṣiṣẹ́ papọ̀ nínú gbólóhùn ṣùgbọ́n tí kò ní ìtumọ̀ kíkún nítorí kìí sábà ní olùwá àti kókó gbólóhùn. Àpólà ni ìgbésẹ̀ kẹta nínú ìgbésẹ̀ tàbí ìlànà gírámà Yorùbá. Àpólà máa ń ní ìtumọ̀ ṣùgbọ́n kìí gbé ìtumọ̀ kíkún jáde bí àpẹẹrẹ owó orí láti jẹun òun náà oríṣi àpólà mẹ́ta tó ṣe pàtàkì jù nínú èdè yorùbá ni ìkíní àpólà orúkọ ìkejì àpólà ìṣe ìkẹta àpólà àpọ́nlé àpólà orúkọ àpólà orúkọ lè jẹ́ ẹyọ ọ̀rọ̀ orúkọ tàbí àpapọ̀ ọ̀rọ̀ orúkọ méjì tàbí jù bẹ́ẹ̀ lọ tàbí àpapọ̀ ọ̀rọ̀ orúkọ pẹ̀lú ọ̀rọ̀ èèyàn nínú gbólóhùn bí àpẹẹrẹ gbólóhùn kínní kọ́lá fẹ́ jẹun gbólóhùn kejì bàbá òjò dára bàtà òjò dára gbólóhùn kẹta adé pàápàá náà ti dé gbólóhùn kẹrin ṣọlá tiwa ni mò ń sọ. yàtọ̀ sí ọ̀rọ̀ orúkọ àwọn ìsọ̀rí ọ̀rọ̀ tàbí ìsọ̀rí gírámà mìíràn tó tún lè dúró nípò àpólà orúkọ tàbí ṣiṣẹ́ àpólà orúkọ nínú gbólóhùn yorùbá ni a ìsọ̀rí ọ̀rọ̀ àrọ́pò orúkọ àti b ìsọ̀rí ọ̀rọ̀ àrọ́pò àfarajọ orúkọ bí àpẹẹrẹ gbólóhùn karùn-ún mo fẹ́ lọ sí èkó gbólóhùn kẹfà àwa náà ti fẹ́ sùn gbólóhùn keje àwọn ọmọ bàbá olówó yìí dára gbólóhùn kẹjọ ó ti dé nínú gbólóhùn karùn-ún sí ìkẹjọ àwọn ọ̀rọ̀ arọ́pò orúkọ àti ọ̀rọ̀ arọ́pò àfarajọrúkọ ibẹ̀ ni nínú gbólóhùn karùn mo nínú gbólóhùn kẹfà àwa nínú gbólóhùn keje àwọn nínú gbólóhùn kẹjọ o. nígbà mìíràn tí ọ̀rọ̀ àkọ́kọ́ nínú gbólóhùn bá jẹ́ ọ̀rọ̀ orúkọ àwọn wúnrẹ̀ yòókù yóò jẹ́ ẹ̀yán. E inú rẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ tẹ́lẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ wa lórí ìtumọ̀ àti oríṣiríṣi ẹ̀yán àwọn wúnrẹ̀ yòókù tó tẹ̀lé ẹ̀yán lè jẹ́ ẹ̀yán ajórúkọ ẹ̀yán aṣàfihàn ẹ̀yán aṣòǹkà ẹ̀yán arọ́pò orúkọ àti arọ́pò àfarajọ orúkọ ẹ̀yán awẹ́ gbólóhùn àti ẹ̀yán aṣàpèjúwe bákan náà àpólà orúkọ inú gbólóhùn ni ó máa ń jẹ́ orí bí àpẹẹrẹ títọ́ka àti ṣíṣe àpèjúwe àpólà orúkọ àti èèyàn inú àwọn gbólóhùn wọ̀nyí. gbólóhùn kẹsàn-án ọ̀gá ológun ti dé ọ̀gá ní orí ológun ní ẹ̀yán ẹ̀yán ajórúkọ ni gbólóhùn kẹwàá iṣẹ́ yìí mà le o iṣẹ́ ni àpólà orúkọ tó jẹ́ orí yìí ní ẹ̀yán ẹ̀yán aṣàfihàn ni gbólóhùn kọkànlá aṣọ tí mo rà dára aṣọ ní àpólà orúkọ tí ó jẹ́ orí tí mo rà ní ẹ̀yán ẹ̀yán awẹ́ gbólóhùn ni gbólóhùn kejìlá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mẹ́ta ni mo ní ọkọ̀ ní àpólà orúkọ tó jẹ́ orí ayọ́kẹ́lẹ́ mẹ́ta ni ẹ̀yán ẹ̀yán aṣòǹkà ni gbólóhùn kẹtàlá ọmọ wọn ni mí ọmọ ní àpólà orúkọ tó jẹ́ orí wọn ni ẹ̀yán ẹ̀yán arọ́pò orúkọ ni gbólóhùn kẹrìnlá adé funfun ni ọbadé adé ni àpólà orúkọ tí ó jẹ́ orí funfun ni ẹ̀yán ẹ̀yán aṣàpèjúwe ni. ẹ jẹ́ kí a dánu dúró díẹ̀ náà a ó tún padà wá ẹ ṣeun. ẹ káàbọ̀ padà ẹ jẹ́ kí a tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa. Iṣẹ́ àpólà orúkọ nínú gbólóhùn. Oríṣi iṣẹ́ mẹ́ta pàtàkì ni àpólà orúkọ lè ṣe nínú gbólóhùn Yorùbá. Ìkíní iṣẹ́ olùwá, ìkejì iṣẹ́ àbọ̀, ìkẹta iṣẹ́ ẹ̀yán. Iṣẹ́ olùwá èyí ni nígbà tí àpólà orúkọ bá wà nípò olùṣe nínú gbólóhùn. Tí àpólà orúkọ bá jẹ́ orí bí àpẹẹrẹ gbólóhùn kẹẹ̀dógún Adé fẹ́ jẹun. Adé ni orí tó jẹ́ olùṣe nǹkan nínú gbólóhùn yìí iṣẹ́ àbọ èyí ni nígbà tí àpólò arúkọ bá ju ẹyọ ọ̀rọ̀ kan lọ nínú gbólóhùn kan àpólò arúkọ àkọ́kọ́ tó jẹ́ orí ló ń ṣiṣẹ́ olùṣe nígbà tí àpólò arúkọ kejì jẹ́ ẹni tí à ń ṣe nǹkan sí nínú gbólóhùn tó dúró nípò ààbọ̀ bí àpẹẹrẹ gbólóhùn kẹrìndínlógún túndé gbá ilẹ̀ gbólóhùn kẹtàdínlógún wá rí mi nínú gbólóhùn kẹrìndínlógún àti ìkẹtàdínlógún òkè yìí ilẹ̀ nínú gbólóhùn kẹrìndínlógún àti mi nínú gbólóhùn kẹtàdínlógún ni àpólà orúkọ tó wà nípò ààbọ̀ iṣẹ́ ẹ̀yán ẹ̀yán ni níbi tí a ti rí ìsọ̀rí ọ̀rọ̀ orúkọ tàbí àpólà orúkọ tó ń ṣiṣẹ́ ẹ̀yán fún ìsọ̀rí ọ̀rọ̀ orúkọ mìíràn nínú gbólóhùn bí àpẹẹrẹ gbólóhùn kejìdínlógún bọ́lá dúdú nìkan ló wá gbólóhùn kọkàndínlógún ọmọ ọlọ́rọ̀ ní í jẹ ìyàwó gbólóhùn ogún ọ̀rẹ́ mi kò wá nínú gbólóhùn kejìdínlógún sí ogún ìsọ̀rí ọ̀rọ̀ orúkọ dúdú nínú gbólóhùn kejìdínlógún nínú gbólóhùn kọkàndínlógún ọlọ́rọ̀ àti nínú gbólóhùn ogún mi tí a fàlà sí nídìí ni ó ń ṣiṣẹ́ ẹ̀yán nínú àwọn gbólóhùn náà. àpólà ìṣe àpólà ìṣe ni òpómúléró tó ń tọ́ka kókó tí gbólóhùn dá lé lórí. àpólà ìṣe lè jẹ́ ọ̀rọ̀ ìṣe pọ́nbélé èyí ni ọ̀rọ̀ ìṣe kíkún tó lè dá dúró kó ní ìtumọ̀. a máa ń fi irú àwọn ọ̀rọ̀ ìṣe báwọn yìí pàṣẹ ni bíi gbólóhùn kínní jáde gbólóhùn kejì dìde gbólóhùn kẹta wá àpọ́nlé àìṣe tún ń tọ́ka iṣẹ́ tí olùwà èyí tí ó jẹ́ orí ń ṣe nínú gbólóhùn àpọ́nlé àìṣe lè jẹ́ ọ̀rọ̀ ìṣe méjì tàbí jù bẹ́ẹ̀ lọ tàbí àpapọ̀ ọ̀rọ̀ ìṣe pẹ̀lú ìsọ̀rí ọ̀rọ̀ mìíràn bíi gbólóhùn kẹrìnlá adẹ́nìkẹ́ bímọ gbólóhùn karùn-ún ṣẹ́gun dìde àpọ́nlé àìṣe lè jẹ́ ọ̀rọ̀ ìṣe àti àbọ̀ bíi gbólóhùn kẹfà jẹ ẹ̀fọ́ gbólóhùn keje fọ aṣọ gbólóhùn kẹjọ pa ẹyẹ. àpólà ìṣe tún lè jẹ́ aṣáájú ọ̀rọ̀ ìṣe pẹ̀lú ọ̀rọ̀ ìṣe pẹ̀lú àbọ̀ rẹ̀ bíi gbólóhùn kẹsàn-án jàjà wọ bàtà gbólóhùn kẹwàá ṣẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ tán. bákan náà ni àpólà ìṣe tún lè jẹ́ ọ̀rọ̀ ìṣe pẹ̀lú ààbọ̀ àti ẹ̀yán lóríṣiríṣi bí àpẹẹrẹ gbólóhùn kọkànlá sun iṣu ewùrà gbólóhùn kejìlá wọ aṣọ dúdú gbólóhùn kẹtàlá kọ́ yàrá mẹ́ta gbólóhùn kẹrìnlá jí owó yẹn gbólóhùn kẹẹ̀ẹ́dógún gbà á gbólóhùn kẹrìndínlógún ṣiṣẹ́ nítorí ọmọ. àkíyèsí pàtàkì yàtọ̀ sí àpólà ìṣe tó jẹ́ ẹyọ ọ̀rọ̀ ìṣe pọ́nbélé tí a ń lò láti pàṣẹ a ó rí i pé láti gbólóhùn kẹfà sí gbólóhùn kẹrìndínlógún wọn kò ní ìtumọ̀ kíkún nítorí àwọn gbólóhùn wọ̀nyí kò ní olùwá èyí tó jẹ́ orí nínú wọn. àpólà kì í lè dá dúró nìkan kó ní ìtumọ̀ kíkún yálà àpólà orúkọ àpólà ìṣe tàbí àpólà àpọ́nlé ẹ jẹ́ kí a dánu dúró díẹ̀ náà à ń padà bọ̀. ẹ kú ìjókòó ẹ̀yin akẹ́kọ̀ọ́ à ń tẹ̀síwájú nínú àpólà àpọ́nlé àpólà àpọ́nlé máa ń ṣiṣẹ́ ẹ̀pọ́n tàbí ṣe iṣẹ́ àpọ́nlé fún ọ̀rọ̀ ìṣe nínú gbólóhùn àpọ́nlá àpọ́nlé máa ń fi kún ìtumọ̀ ọ̀rọ̀ ìṣe inú gbólóhùn lẹ́yìn ọ̀rọ̀ ìṣe tàbí ṣáájú ọ̀rọ̀ ìṣe tí ó jẹ́ kókó gbólóhùn ni a ti sábà máa ń rí àpólà àpọ́nlé nítorí lára àpólà ìṣe ni a ti máa ń rí àpólà àpọ́nlé ẹyọ ọ̀rọ̀ kan ni àpólà àpọ́nlé máa ń sábà jẹ́ àpẹẹrẹ àpólà àpọ́nlé ni a fàlà sí nídìí lábẹ́ nínú àwọn gbólóhùn ìsàlẹ̀ wọ̀nyí ọmọ náà ga fíofío fíofío ni a fàlà sí gbólóhùn kejì àtùpà náà mọ́lẹ̀ rokoṣo rokoṣo ni a fàlà sí. Ìkẹta, yàrá yìí ń rùn bí ilé ìgbẹ́ bí ilé ìgbẹ́ ni a fàlà sí. Àkíyèsí mìíràn ni pé púpọ̀ ọ̀rọ̀ ìṣe ló máa ń ní àpólà àpọ́nlé tó jẹ́ bárakú wọn tàbí ọ̀rọ̀ àpọ́nlé tó máa ń bá wọn mu tàbí bá wọn rìn papọ̀. Bíi gbólóhùn kẹrin, Adé jẹun wàdùwàdù jẹun wàdùwàdù ní àfàlàsí gbólóhùn karùn-ún akẹ́kọ̀ọ́ ń tò lọ wọ́ọ́rọ́wọ́ tò lọ wọ́ọ́rọ́wọ́ ní àfàlàsí bọ́lá dọ̀bálẹ̀ gbalaja dọ̀bálẹ̀ gbalaja ní àfàlàsí gbólóhùn keje ó sùn fọnfọn sùn fọnfọn ní àfàlàsí àwọn ọ̀rọ̀ tí àfàlàsí wọ̀nyí ni a rí àwọn àpólà tí ó jẹ́ bárakú ọ̀rọ̀ ìṣe wọn. Iṣẹ́ ṣíṣe Dárúkọ irú àpólà tí a fàlà sí nídìí nínú àkójọpọ̀ gbólóhùn wọ̀nyí. Gbólóhùn Kínní: Kọ́lá ti ń bọ̀ báyìí báyìí. Gbólóhùn Kejì: Ilé títóbi yẹn ti wó lulẹ̀. Gbólóhùn Kẹta: Mọ́tò mẹ́ta ni mo rà. Gbólóhùn Kẹrin: èmi ni mo gba ẹ̀bùn yẹn gbólóhùn karùn-ún epo tí màmá fi se ọbẹ̀ pọ́n dòò gbólóhùn kẹfà mo ti kí túnde gbólóhùn keje igi náà ga fíofío gbólóhùn kẹjọ ọmọ pupa ni mo fẹ́ gbólóhùn kẹsàn-án ó ti gbà á gbólóhùn kẹwàá ọmọ ọ̀dọ́ náà ń wò bàìbàì gbólóhùn kọkànlá ilé tí mo kọ́ dára gbólóhùn kejìlá ṣéun ba kẹ̀kẹ́ fẹ́mi jẹ́ nínú gbólóhùn kínní báibái ni àfàlà sí tí ó jẹ́ àpólà àpọ́nlé nínú gbólóhùn kejì àfàlà sí ilé títóbi àpólà orúkọ àti wó tí ó jẹ́ àpólà ìṣe gbólóhùn kẹta afàlàsímẹ́ta àpólà orúkọ ni gbólóhùn kẹrin afàlàsí èmi èyí tó jẹ́ àpólà orúkọ tó jẹ́ ọ̀rọ̀ arọ́pò àfarajọ orúkọ gbólóhùn karùn-ún pọ́ńdò àpólà àpọ́nlé ni gbólóhùn kẹfà mo tó jẹ́ àpólà orúkọ tó jẹ́ ọ̀rọ̀ arọ́pò orúkọ àti túndé àpólà orúkọ gbólóhùn keje náà ga àpólà ìṣeni àti fíofío tí ó jẹ́ àpólà àpọ́nlé gbólóhùn kẹjọ ni mo fẹ́ ni afàlàsí tí ó jẹ́ àpólà ìṣe gbólóhùn kẹsàn-án gbà á àpólà orúkọ tó jẹ́ ọ̀rọ̀ àrọ́pò orúkọ gbólóhùn kẹwàá Bye ní àfàlàsí àpólà àpọ́nlé ni gbólóhùn kọkànlá ilé tí mo rà ní àfàlàsí àpólà orúkọ ni gbólóhùn kejìlá ṣeun ba kẹ̀kẹ́ jẹ́ bàbá ba kẹ̀kẹ́ fẹ́mi jẹ́ ba kẹ̀kẹ́ fẹ́mi jẹ́ ní àfàlàsí àpólà ìṣe ni ẹ ṣeun ẹ kú ìfarabà a ó tẹ̀síwájú lọ́jọ́ mi.